almost àgbéyẹ̀wò ìròyìn lórí Yorùbá Broadcasting Network. ẹ kú dédé àkókò yìí ní gbogbo tí ẹ ti ń gbọ́ wa tí ẹ sì ń wò wá ní ìkànnì Yorùbá Broadcasting Network YBN ìkànnì tó ń ṣe àgbédìde èdè Yorùbá ẹ tún káàbọ̀ sórí àgbéyẹ̀wò ìròyìn fún ti òní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kọkàndínlógún oṣù kẹsàn-án ọdún 2023 látẹnu Anna ọ̀làdàyọ̀ fádùpé kí ẹ tó gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ẹ gbọ́ àwọn kókó eléyìí tó wà nínú rẹ̀. àjọ tó ń ṣọ́ ẹnu bodè ilẹ̀ wa ló ti gbẹ́sẹ̀ lé àwọn ohun tí kò bá òfin mu tówó rẹ̀ tó bílíọ̀nù mẹ́fà náírà six billion naira ní ìpínlẹ̀ Ògùn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti rọ́wọ́ tó àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn méje tí wọ́n sì gba àwọn ohun ìjagun lọ́wọ́ wọn. àwọn aṣojú ìjọba ìpínlẹ̀ èkó ló ti lọ́ọ́ ṣe àbẹ̀wò sí ìyá Mohbad lórí ọ̀rọ̀ ikú Mohbad iléeṣẹ́ rédíò Fresh FM one zero six point nine tó wà ní ìpínlẹ̀ èkìtì ló ti fòfin de lílo orin Naira Marley lórí iléeṣẹ́ rédíò wọn kí ẹ tó gbọ́ ìròyìn náà lẹ́kùnrin rẹ ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn-ún ká padà dé ẹ kú dédé wòye gbogbo ẹ̀yin lólùfẹ́ ìkànnì Yorùbá Broadcasting Network YBN lórí àgbéyẹ̀wò ìròyìn àti àwọn ìṣẹ̀lẹ̀ tó ń lọ lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí ni a mú wá fún yín pẹ̀lú àwọn fọ́nrán kan àti àwọn àwòrán tó ní ṣe pẹ̀lú ikú ọ̀dọ́mọkùnrin olórin kan tí wọ́n mọ̀ sí Mohbad ṣe Yorùbá bọ̀ wọ́n ní kọ́lọ́run má jẹ́ kí ògo wá dé nígbà tí ẹ̀mí bá pinni o ìpínlẹ̀ èkìtì ní ìlú adó èkìtì gangan ni wọ́n máa ti ṣe ẹ̀yẹ títan àbẹ́là tó lóyìnbó pè ní candle night fún mohbad lónìí ìròyìn náà tó jẹyọ níbẹ̀ náà ni ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ èkìtì Abíọ́dún Oyèbánjí ló ti ń rọ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n gbé gbogbo ìgbésẹ̀ láti ṣe ìwádìí fínífíní o lórí ikú tó pa ògo tuntun ìlérí olúwa Ọládìméjì Alọ́ba tí gbogbo ẹ̀ mọ̀ sí Mohbad bí wọ́n ṣe ń ṣe candle night fún ní ìlú Adó-Èkìtì lónìí Olúmọ Bàdìgí ló ń jábọ̀ fún ìkànnì Yorùbá Broadcasting Network wa. káàbọ̀ padà ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ àjọ tó ń sọ ẹnu-bodè ilé wa ẹ̀ka kìnínní nípìnlẹ̀ ogun tó wà ní ẹnu-bodè ilé wa ní ìdíròkọ ló ti sọ di mímọ̀ lánàá wípé àwọn ti gbé ẹsẹ̀ lé ọkọ̀ àjàgbé akẹ́rù méjìlélọ́gọ́fà one twenty two tó kún fún àpò ìrẹsì fọ́fọ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọta ìbọn àti àwọn ọjà tí ìjọba ti gbẹ́sẹ̀ lé mìíràn láàrin oṣù kejì ọdún twenty twenty two sí oṣù kẹsàn-án ọdún tá a wà yìí ọ̀gá àgbà ẹ̀ka yìí tó fẹ́ gbé ìṣàkóso sílẹ̀ bámidélé mákindé ló sọ̀rọ̀ yìí di mímọ̀ lánàá ọjọ́ ajé lólú iléeṣẹ́ ẹ̀ka àjọ náà tó wà ní ẹnubodè ìdíròkọ lásìkò tí ó ń fa ìṣàkóso lé ọ̀gá àgbà tuntun ahmadu bello shuaibu lọ́wọ́ látàrí bí wọ́n ti ṣe gbé e padà lọ sí olú iléeṣẹ́ àjọ náà tó wà nílùú àbújá mákindé ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí bí wọ́n ṣe pa owó wọlé sí àpò ìjọba àpapọ̀ lásìkò tí ó wà ní ìṣàkóso ní ẹnubodè ọ̀hún ó ṣe àlàyé gbogbo àwọn ohun tí wọ́n gbẹ́sẹ̀ lé ó ṣe àtúpalẹ̀ gbogbo àwọn ohun tí kò bófin mu eléyìí tí àwọn ọmọlẹ́wà nàìjíríà ń kó wọlé bíi aṣọ àlòkù bíi àpò ìrẹsì bíi oògùn olóró bíi àwọn ohun ìjagun àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí tí wọ́n gbẹ́sẹ̀ lé lọ́wọ́ àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá ní àsìkò tó fi jẹ́ ọ̀gá àgbà ẹ̀ka yìí ó ń bọ̀ ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ àwọn afọbajẹ nílùú ọ̀yọ́ tí gbogbo ènìyàn mọ̀ sí ọ̀yọ́mèsì ló ti sọ fún gómìnà ṣèyí mákindé láti kọ orúkọ eléyìí tí wọ́n fi ṣọwọ́ sí i láti di aláàfin ìlú ọ̀yọ́ nítorí pé orúkọ tí wọ́n fi ṣọwọ́ sí náà ni kò tẹ̀lé ìlànà eléyìí tí àwọn ti là kalẹ̀ tó sì jẹ́ orúkọ ayédèrú nínú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n fi ṣọwọ́ lánàá ọjọ́ ajé ni àwọn afọbajẹ ti sọ pé àwọn ṣì ń dúró de kí gómìnà ṣèyí mákindé kó bu ọwọ́ lu orúkọ ọmọọba lukman adélọ́dún gbádégẹṣin eléyìí tí wọ́n ti yàn láti ọdún tó lọ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ wọ́n ní orúkọ ọ̀tún tí wọ́n fi ṣọwọ́ sí gómìnà ló jẹ́ ayédèrú lára àwọn afọbajẹ tínú ń bí òun ni a ti rí àgbákin ìlú ọ̀yọ́ olóyè asimiyu àtàndá sàmù ìlú ọ̀yọ́ olóyè alhaji lamidi oyewale wọn wàá ní báṣọ̀run ìlú ọ̀yọ́ olóyè yusuf akínádé ayọ̀ọ́lá ló dá ọwọ́ lẹ́yìn láti yí orúkọ ẹlòmíràn tó sì fi ṣọwọ́ sí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tó sì jẹ́ pé orúkọ yìí ni kì í ṣe orúkọ eléyìí tí àwọn fi ṣọwọ́ sí gómìnà tẹ́lẹ̀ nígbà tí wọ́n ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn wọ́n ti sọ pé àwọn ti parí gbogbo ìgbésẹ̀ yíyan aláàfin tuntun láti ọjọ́ kẹrin oṣù kẹwàá ọdún tó lọ tó sì jẹ́ pé àwọn ti fi orúkọ náà ṣọwọ́ sí gómìnà ṣèyí mákindé tó jẹ́ pé àwọn retí pé kí gómìnà bu ọwọ́ lù ni káwọn tó wá máa gbọ́ fìrìfìrì wípé ẹlòmíín ti fi orúkọ ẹni tí kì í ṣe ọmọ oyè lè e sáwọn díjọ yàn ṣọwọ́ sí gómìnà láti bu ọwọ́ lù ú wọ́n ti wáá rọ gómìnà láti tako orúkọ náà kí wọ́n má ṣe bu ọwọ́ lù ú nítorí pé kì í ṣe orúkọ tí àwọn dìjọ fi ẹnu kò yàn ni wọ́n padà fi ṣọwọ́ sí gómìnà ọ̀gọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ Ògùn ló tú yáyá jáde lónìí ọjọ́ ìṣẹ́gun nílùú Abẹ́òkúta tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Ògùn láti ṣe ìwọ́de alálàáfíà èyí tí wọ́n fi ń béèrè fún ìdájọ́ òdodo lórí bí gbajúgbajà olórin tàkasúfèé nni tórúkọ rẹ̀ ń jẹ́ ìléríolúwa lọ́ba tí gbogbo ènìyàn mọ̀ sí mohbad ṣe jáde láyé lọ́nà tí ó mú ìfura dání àwọn ọ̀dọ́ tó wọ aṣọ dúdú yìí ló bẹ̀rẹ̀ ìwọ́de náà láti panṣẹ́kẹ́ tí wọ́n sì dé òkè ìléwó bákan náà ni wọ́n dé ìsàlẹ̀ ìgbìyìn wọ́n dé ṣàpọ́n títí tó fi dé àké tí wọ́n sì gbé oríṣiríṣi àkọlé dání lára èyí kà pé kí ìjọba rọ́wọ́ tó naira marley àti sam larry bákan náà ni wọ́n tún gbé ta ló pa mohbad dání pẹ̀lú ẹ fòpin sí iléeṣẹ́ marlian àti àwọn oríṣiríṣi àkọlé mìíràn nígbà tí àwọn olórí ẹgbẹ́ ọ̀dọ́ yìí ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ni wọ́n ti mú ìdúró ṣinṣin rẹ̀ pé kí iléeṣẹ́ ọlọ́pàá ilé wa pé kí wọ́n fi ojú naira marley àti sam larry ba ilé-ẹjọ́ láti wáá sọ nǹkan tí wọ́n mọ̀ nípa ikú mohbad ìkan lára àwọn olùṣèfẹ̀hónú ọ̀hún torúkọ rẹ̀ ń jẹ́ ìbùkún adédayọ̀ ló ti rọ ìjọba láti bẹ̀rẹ̀ ìwádìí kí wọ́n sì wáá ṣe àlàyé fún àwọn ọmọlẹ́wà nàìjíríà bí itú ṣe kú tí ọ̀bẹ ṣe bẹ́ lórí ọ̀rọ̀ ikú Mohbad àwọn ọ̀dọ́ tó wà ní ìpínlẹ̀ Ondo náà àwọn náà bọ́ sí orí títì lónìí ọjọ́ ìṣẹ́gun láti ṣe ìfẹ̀hónúhàn lórí ikú Mohbad bákan náà táwọn náà sì ń béèrè fún ìdájọ́ òdodo kí ìjọba sì ṣe ìwádìí lẹ́kùn-ún-rẹ́rẹ́ láti lè fojú ẹni tó ṣekú pa mohbad bá ilé-ẹjọ́ kó sì fimú ẹ̀ kàtà òfin ikọ̀ kan tí igbákejì gómìnà ìpínlẹ̀ èkó ọ̀mọ̀wé ọbáfẹ́mi hamzat léwájú fún ló ti lọ́ọ́ ṣe àbẹ̀wò sí àwọn mọ̀lẹ́bí olórin tàkasúfèénì tó jáde láyé ìlérí olúwa ọ̀làdìmẹ́jì alọ́ba tí gbogbo ènìyàn mọ̀ sí Mohbad lónìí ọjọ́ ìṣẹ́gun lára àwọn tí wọ́n dìjọ kọ́wọ̀ọ́rìn láti rí olórí àwọn òṣìṣẹ́ fún gómìnà ìpínlẹ̀ èkó ọ̀gbẹ́ni táyọ̀ àyíndé alábòjútó fún ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ náà ọ̀gbẹ́ni mobọ́lájí ògúnléndé alábòjútó fétò ìròyìn ọ̀gbẹ́ni gbénga ọmọ́tọ̀ṣọ́ olùdámọ̀ràn pàtàkì fún ọ̀rọ̀ ìrìn àjò afẹ́ ọ̀gbẹ́ni idris arẹgbẹ wọn lọ ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn sí ìyá olóògbé náà igbákejì gómìnà ló ti wáá fi ìdánilójú rẹ̀ múlẹ̀ fún àwọn mọ̀lẹ́bí wípé ìdájọ́ òdodo yóò fẹsẹ̀ múlẹ̀ lórí ikú mohbad àti pé ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ tí a mọ̀ sí DSS yóò darapọ̀ mọ́ iléeṣẹ́ ọlọ́pàá láti ṣe ìwádìí lẹ́kùnrẹ́rẹ́ ó túbọ̀ kéde rẹ̀ pé ìjọba ìpínlẹ̀ èkó ni yóò ṣe ìrànlọ́wọ́ fún àwọn mọ̀lẹ́bí mohbad àti ọmọ eléyìí tí olóògbé fi sáyé òjò àròkúrò kan tó rọ̀ ló ti ba kòtò ìdaminù ilé tó wà lójú òpópónà tó lọ sí agbègbè àtijèrè níjọba ìbílẹ̀ ìlàjẹ èyí tó ti sopọ̀ mọ́ àwọn agbọ̀n mìíràn tó kù ní ìpínlẹ̀ ondo láti ìpínlẹ̀ ògùn ló ti bà jẹ́ tó sì ń dá ìgbòkègbodò àwọn ènìyàn agbègbè yìí lọ́wọ́ kọ bákan náà ni ìnira ti dé bá àwọn olùgbé agbègbè yìí látàrí ìṣẹ̀lẹ̀ omíyalé tó wáyé látàrí òjò àròkúrò tó rọ̀ lópin ọ̀sẹ̀ tó kọjá a rí gbọ́ pé kò sí ojú òpópónà eléyìí tí ọkọ̀ lè gbà dé ìpínlẹ̀ Ondo tó sì jẹ́ pé ojú kòtò ìdaminù yìí tó bàjẹ́ náà ni àwọn ọkọ̀ náà ń gbà láti ìpínlẹ̀ Ògùn tí wọ́n fi ń jáde sí ìpínlẹ̀ Ondo nígbà tí orí adé ìlú náà ọba Samuel Adéoyè ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí ló sì rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà ìpínlẹ̀ náà Olúwarótìmí Akérédolú àti àjọ tó rí sọ̀rọ̀ ìdàgbàsókè ẹkùn Niger Delta nddc pẹ̀lú àjọ tó ń rí sọ̀rọ̀ ìdàgbàsókè àwọn agbègbè eléyìí tó ń pèsè epo rọ̀bì ní ìpínlẹ̀ ondo láti tètè wá bá wọn dá sí ṣíṣe àtúnṣe ojú òpópónà yìí kí ìgbáyégbádùn kó lè rọ àwọn ará agbègbè náà lọ́rùn kí ebi má sì ṣe pa wọ́n kú nítorí pé ọ̀nà tí wọ́n ń gbà láti lọ síbi iṣẹ́ òòjọ́ wọn òun ni wọn ò rí àǹfààní láti gbà mọ́ yìí ó fi kún pé àwọn ti ṣe akitiyan pàtàkì jùlọ àwọn ọ̀dọ́ agbègbè náà ló ti ń sa agbára wọn láti rí dájú pé wọ́n ń wá ojútùú sí ojú òpópónà ọ̀hún àmọ́ tí ipá ti kún wọn nítorí pé ìṣẹ̀lẹ̀ yìí ti kọjá agbára àwọn ènìyàn agbègbè náà wọ́n ti wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba láti bojú àánú wò wọ́n kí wọ́n sì tètè wá dá wọn lóhùn kí wọ́n lè bá máa bá ìgbé ayé wọn lọ pẹ̀lú ìrọ̀rùn àwọn ọlọ́pàá mẹ́fà láti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kwara ni yóò fojú winá ìbáwí fún bí wọ́n ṣe hùwà ìtàbùkù sí sí ọkùnrin kan nínú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n fi ṣọwọ́ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ x ní agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ilé wa olúmúyíwá àdéjọbí ti sọ pé àwọn ọlọ́pàá yìí pẹ̀lú ọ̀gá wọn ló ti wà ní olú iléeṣẹ́ ọlọ́pàá ilé wa nílùú àbújá lọ́wọ́lọ́wọ́ yìí àwọn ọlọ́pàá yìí ni wọ́n wà nínú fọ́nrán kan eléyìí tó ń tàn kálẹ̀ níbi tí wọ́n ti ń hu ìwà ìtàbùkù sí sí ọmọkùnrin náà tí wọ́n sì ń fẹ́ fi tipátipá wọ́ wọnú ọkọ wọn bí wọ́n ṣe ń pè ní ọmọ yahoo Adéjọbí ló fèsì sí fọ́nrán tó ń tàn kálẹ̀ náà ó sọ pé àwọn ti gbé ìgbésẹ̀ lórí rẹ̀ ó fi kún pé iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa ló ti farajìn láti dáàbò bo ẹ̀tọ́ àwọn ọmọ ilẹ̀ wa Nàìjíríà kí wọ́n ti ṣe iṣẹ́ wọn pẹ̀lú jíjẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ lọ́nà eléyìí tó bá òfin mu àwọn agbébọn mẹ́rin tí wọn ò tí ì ṣèdámọ̀ wọn ni wọ́n sọ pé wọ́n ti jí ọkùnrin kan ẹni ọgọ́ta ọdún sixty years tó jẹ́ ọlọ́sìn adìyẹ torúkọ rẹ̀ jẹ́ ọ̀gbẹ́ni káyọ̀dé ajayi àti ọmọ rẹ̀ obìnrin gbé ní ilé adìyẹ wọn tó wà ní abúlé lálùbá ní ìjọba ìbílẹ̀ àṣà ní ìjọba ìpínlẹ̀ kwara àwọn tó súnmọ́ àwọn mọ̀lẹ́bí àwọn ènìyàn yìí ló sọ fún àwọn oníròyìn nílùú ìlọrin lọ́jọ́ ìṣẹ́gun wípé ọ̀gbẹ́ni káyọ̀dé ajayi àtọmọ rẹ̀ ló ń padà bọ̀ láti oko adìẹ wọn tó wà ní agbègbè náà ní nǹkan bíi aago méje ìrọ̀lẹ́ ọjọ́ ajé nígbà tí àwọn agbébọn tí wọn ò dá mọ̀ tí wọ́n jí wọn gbé àwọn akọ̀ròyìn jábọ̀ rẹ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe wíwá àwọn tí wọ́n jí gbé náà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọdẹ ìbílẹ̀ àti àwọn fijilantànté nígbà tí ìkan lára àwọn mọ̀lẹ́bí ọkùnrin náà sọ̀rọ̀ lónìí ọjọ́ ìṣẹ́gun ló sọ pé àwọn ajínigbé yìí ló ti finúfíndọ̀ yọ̀ǹda ọmọ obìnrin tí wọ́n jí gbé wọ́n sì ní àwọn tí ń gbìyànjú láti pe aago ọkùnrin náà tí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ rẹ̀ kò sì lọ wọ́n ti wá rọ àwọn ọlọ́pàá láti bá wọn ṣakitiyan láti rí dájú pé wọ́n tú ọkùnrin náà sílẹ̀ nígbà tí wọ́n kàn sí alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ajayi ọ̀kásánmi ni ó ti fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ tó sọ pé iléeṣẹ́ ọlọ́pàá ló ti ń ṣe akitiyan láti rí i wípé wọ́n rí ọkùnrin náà gbà láàyè àti lálàáfíà kò ní jù báyìí lọ lórí àgbéyẹ̀wò ìròyìn fún ti òní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kọkàndínlógún oṣù kẹsàn-án ọdún twenty twenty three eléyìí tó ti dé sí etí ìgbọ̀nyín àti ojú ìwòrán yín láti ìkànnì yorùbá broadcasting network ybn ìkànnì tó ń ṣe ìgbédìde èdè yorùbá èyí náà wojú fọ́nrán yín ẹ rí subscribe button àti aago dúdú kan lẹ́gbẹ̀ẹ́ tẹ̀ méjèèjì kí ẹ lè bá subscribe sí ìkànnì yìí bákan náà ẹ rí nọ́mbà kan lójú fọ́nrán wòrán yín ẹ tẹ ybn ṣọwọ́ sí nọ́mbà yìí kọ́ lè bá àsọyépọ̀ máwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ iléeṣẹ́ ybn ojú tẹ̀ fi ń wò wá kò ní fọ́ etí tẹ̀ sì fi ń gbọ́ wá kò ní dé títí ìgbà mìíràn sọ láǹfààní láti máa fi pàdé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 Yorùbá Broadcasting Network fún ìgbédìde àṣà Yorùbá.